أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبنى الله سبحانه وتعالى تو سيواني مسلمي أرقل دورو أترى عليكم إكرا تقرفان النبي صلى الله عليه وسلم أن ترى مبارات بما جاك في مبوا Allahu dákun bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn alẹ́ àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkíyàmà téèyàn ò lè fi owó ra ìbínú ọlọ́run níjọ́ náà téèyàn ò lè fi ipò kan ìbínú ọlọ́run ọba níjọ́ náà téèyàn ò lè fi ọmọ ra ìbínú ọlọ́run ọba tàbí ọkàn tó mọ́kùnbí wa mọ̀nàfíkì dákun mẹ́jẹ̀ àgbé wa mọ̀nàfíkì pàdé ìwọ̀ ọlọ́wọ́n bá o ájì àmú ọ̀gá orin ní mẹ́jẹ̀ àgbẹ̀bẹ̀dú lórí ikú wájú rẹ̀ dákun wa o àdánwò tí ọba tó fi jẹ́ pé ń tá a máa sọ yọ́ máa takò nǹkan tá a máa ṣe sọ wá ń bẹ àdánwò tí ọba tó fi jẹ́ pé nǹkan tá a máa ṣe náà yóò tún máa takò nǹkan tá a ń sọ sọ wá ń bẹ ájì àmú ọ̀gá orin ní jí ó jẹ́ ìrọ̀rùn wa pin dákun wọlé àjẹkùn oṣù rẹ àní imani ànábì Musa dákun má fòrò wa wọlé àjẹkùn oṣù rẹ irú imani ànábì òun kò sì fẹmi àtẹyìn dákun méje wà láwọ pọ dákun ṣàánú wa o fún wa imani irú ti ànábì ayu dákun má di àárẹ̀ si wa wọlé àjẹkùn oṣù rẹ síjọ́ rẹ wa o sì fún wa imani ànábì Shuaib dákun wọlé àjẹkùn oṣù rẹ má ta wá lọ́sí dákun ṣàánú wa wọlé àjẹkùn oṣù rẹ dákun manéjì wa káfí wàlìjẹ náà wọ́lájà kò sọ̀rọ̀ kásì kan sórí ìyọnú rẹ̀ la hawla wala quwwata illa billahil azim ṣáájú kí a tó bẹ̀rẹ̀ tafsir tàbí kásánlọ́wọ́ gbẹ̀yìn tafsir lẹ́nìí yóò pín sí ọ̀nà méjì a ṣe rìfìṣàn in tó ti lọ níbi ọ̀rọ̀ haidọ̀ a dẹ̀ sọ̀rọ̀ nípa nǹkan tó kàn wá jù gẹ́gẹ́ bó ṣe jáde ń bi kútúbà tó jẹ́ pé ní àsìkò tá a wà yìí tí gọ́fúlà ò fi gbọ́dọ̀ múyàn lásìkò tá a wà yìí ṣùgbọ́n kó tó di wípé a lè so ọ̀rọ̀ haidọ̀ lẹ́nu kọ́ táwa máa kọ̀ntínú lẹ́yìn ọdún ó yẹ kí ìbá àmọ́jú bíi fifteen minutes ten minutes lọ ká fi mọ̀ pé ibi abadé yìí ǹjẹ́ alọ́sọ̀tàrà kí a gbọ́yé débẹ̀ náà ìbéèrè àkọ́kọ́ lórí ọ̀rọ̀ haidoi alọ́sàn sọ́nà alukuraani wípé a'udhu billahi minash shaitanir rajim wa yas'alunaka 'anil mahid wọ́n wà bí wà nábì léèrè nípa mahid al-mahid lédè Lárúbáwá ìtumọ̀ rẹ̀ kìí ṣẹyọ kan ta bá wa létí ìtumọ̀ méjì barakallahu fik barakallahu fik ṣéwù ni ó lè jẹ́ nǹkan tí ń jáde tí òjò bí onírin yìí tàbí àsìkò tí nǹkan yẹn ń jáde wọ́n máa ń pe àsìkò haidu ni mahid wọ́n sì ń pòun gangan náà ní kí o mahid alhamdulillah taib àwọn ará Medina ọ̀dọ̀ àwọn oníyẹn ti máa gba èèwọ̀ tẹ̀gbẹ́ táwọn kan bá sọ pé kíní kan báyìí ọ̀dá o àwọn ló sọ àà èèwọ̀ rẹ̀ kọ́dà ìbá àmà ni ayé wọn la tí wọ́n sì máa fi iṣẹ́ ṣe ọ̀dọ̀ àwọn yahud barakallahu fiki tayyib ǹjẹ́ ọdún kan bẹ pàtó tá a lè sọ wípé tí obìnrin bá rí àpẹẹrẹ àìníròyìn a wà sọ pé éèjì rẹ yìí o nǹkan mi lọ́yà àti ọbọ̀yọ̀ farapa ni éèjì yóò tí ì wọ sọ pé kò ní nírun ìjẹ́ éèjì ń bẹ bí ọwà ẹ̀dìdẹ́ mẹ́tì kí rí yín ẹ̀dìdẹ́ ṣe rí àwa mùsùlùmí mo fẹ́ wàláhì wàláhì àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí gan wọ́n tẹ́rì wọn kí wọ́n wà kí wọ́n kí wọ́n láyà kódà kí ní ìyẹn àfẹ́kì wọn bí àdúrà síse sẹ́fẹ́ wọ́n ní kẹ́lẹ̀ mẹ́sàn àdúrà nù wá nísìn tí wọ́n bá yọ sẹ́ẹ̀tì wọn lọ tàbí wọ́n sọnù lẹ́yìn tí wọ́n pàrọ̀ wọ́n lẹ́yìn àní ah, ah, ah, ìbáyá láàrin tọmọ ìyá tó lé o ẹ̀ṣọ́ pé àǹfààní jáde o ẹ̀yẹ pé kùsùn kan sàdúrà fa. sẹ́rí ànábì wa náà a sì kí á ti gẹ̀fà nàbí mistake tó ga ni kí mùsùlùmí ọmọ sọ pé òun ṣe kí á ti gẹ̀fà nàbí ṣé wà ló ní ni a tọrọ ìkẹ́ ìsì pọ̀lẹ́nu àwọn èèyàn. Eh, eh, yọ pa ẹtẹ mẹwa ẹ eh, àsìkè àti gẹ sẹ sẹ ẹ ẹ àbí ara Madina ẹ ẹ mẹ ọ ti mẹ kàlọ Madina ni mu ẹ ìfẹkẹ ẹ mẹ nánú fi mẹdálì tààlìm mùsùlùmí ìlà gbọ́dọ̀ ẹhàn barakallahu fikum ó ní èjì kí àti gbogbo ẹsẹ̀ gbogbo tó bá rí èsì. alọ́ba ń yọnu sí barakallahu fikum ẹjọ́ kù àfáà ní àwọn lẹ́rìí lọ pẹ̀lú táwọn gbọ́lẹ́nu mi wípé tí obìnrin tí ọba tí ìpọmọ ọdún mẹ́sàn-án ẹni tí ó rí orí nù rẹ̀ ẹ̀jẹ̀ kí o ní jẹ́ ìdájọ́ haidọ̀ ta ṣé gbogbo alágbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbẹ́rùn mi nu. No ọ̀yà. ẹ̀yẹ mọ́ ẹ̀dìdì kankan kóhùn yóò lè kárí. barakallahu fikum. bẹ́ẹ̀ ni. ìgbàkigbà tó bá bẹ̀rẹ̀ àbígbà tó bá kárí wọ́n ní pé ìdájọ́ ǹjẹ́ àmọ́ àdìsí wà fún. padà ní ntí mo sàrí pé gbogbo àti nǹkan ìbájáde lára obìnrin tó bá ti ejò náà ni pẹ̀lú àwọn àròyìn tó ní pẹ̀lú kọ́lọ̀ pẹ̀lú òórùn rẹ̀ pẹ̀lú ìrísí rẹ̀ yí pé dàjọ́ tá a máa ń fún ni àmáàkì ẹ̀ ṣùgbọ́n ń jẹ́ amádìí ìfìwà lórí ẹ̀ naam wọ́n ní mo má dìí ìfìwà ṣùgbọ́n bóyá àwọn òlè rántí ń tà wọn àmọ́ àdìí ìfìwà lórí rẹ̀ ọ̀rọ̀ àwọn àáfàá kan ni wọ́n sọ bẹ́ẹ̀ kí ni èsì fi sẹ̀rí o ní urufu urufu ní nature pé báyà àádá ṣé ó clear wa abu ó ti clear ẹ wá dìde kẹ wá tún sọ padà ẹ mistake ẹyọ kan sẹ́ǹgẹ̀tì àwọn ẹ mistake méjì àwọn gbà kan ẹnìkan náà tó gbà kejì ẹ̀yẹn wá kó mistake méjèèjì ń pọ̀ pé ẹ fẹ́ tún fọ̀ padà báyìí ǹjẹ́ obìnrin ní èjì kan tó jẹ́ pé tí ẹ̀jẹ̀ ìbájáde lára rẹ̀ pẹ̀lú gbogbo ròyìn tí ń bẹ pẹ̀lẹ́ jẹ́ yìí ara sọ pé torí èjì yìí o kìí ṣe haidọ̀ ìjọ wà kò sí barakallahu fikum ìjáde ìfì ń bẹ lórí rẹ̀ wípọ́ wà tẹ́lẹ̀ tẹ́ ń sọ kọ̀sádìí ìfì lórí rẹ̀ kí lè wá fẹ́ sọ báyìí padà <laughs> ngbàtà wà rẹ̀ rí ẹ wà ṣẹ̀ṣẹ̀ wà gbé padà wípé uh-huh. ìbá àjọmọ ọdún méje ìbá àjẹ mẹ́jọ ìbá àjẹ mẹ́sàn ìbá àjẹ mẹ́wàá gan ìbá àjẹ mọ́kànlá ìbá àjẹ méjìlá ìbá àjẹ mẹ́tàlá ìgbà tí ọ̀sán yọ̀ǹda pọ́fẹ́ bẹ̀rẹ̀ ní tiẹ̀ ńlọ́sẹ̀kẹ́ ni o ńlọ́bẹ̀rẹ̀ yẹn nídàjọ́ ti tẹ̀sìn sẹ̀tíngẹ́tì níjàdọ̀ kí ni o níjàdọ̀ tẹ̀sìn kí lè rí tàbí sọ bẹ́ẹ̀ ẹ jókòó tọ́mọ bá lọ rè rí ẹ̀jẹ̀ yìí lọ́mọ ọdún mẹ́tàlá tí ìmọ̀ mẹ́sìn wá ń fi rinlẹ̀ wípé nkẹ́kẹ́ ti rọ́ǹgì lára ẹ̀ ni kí ní ìgẹ́ ọ̀yẹ́ kó ti máa ṣe látọ̀dún méjìlá sáàni ọmọ sàn padà ní àní ìkọlọ̀gbà rẹ̀ pàṣẹ yìí láà ìntà ń sọ à ń sọ pé ẹ̀sìn nítorí a sọ orúkún kan fún wa wípé alìhukumu yẹ̀dúrù máa illatihi wùjúdán wà ádámẹ́n wùjúdán wà ádámẹ́n so clear bá ìdájọ́ ẹ̀sìn wa ìntọ́lọ ń bá fi sínú ìdájọ́ ń pé tẹ́ ẹ bá ti rí nǹkan báyìí ẹ ṣe báyìí tẹ́ ẹ bá rí nǹkan báyìí ẹ báyìí ìgbà bá tó rí náà láá ṣe ìgbà tá a bá rí àní kò mú múṣkílà lọ eléyìí dúró lẹ́gbẹ̀ẹ́ kan ìbéèrè mi ìjọlẹ́tọ̀ kéèyàn ò súnmẹ́lẹ́tọ̀ rẹ̀ látẹ́yìn ẹ̀kà dáhùn ọlẹ́tọ̀ ọ̀dà ẹ̀tọ́ yẹn ọlẹ́tọ̀ àrí ìlẹ́tọ̀ yẹn sọ́lá ọ́ ní àlàyé inú àbọ̀ lẹ́tọ̀ náà ní sápáná jẹ́wọ́n sẹ́ àgbọn tí ó ń wí sàdúkó dìde ṣe rí tí a máa ní kéyìn ò dìde ẹ̀rú sọ̀rọ̀ ẹ̀mọ́ bínú ẹ̀dùdì náà ẹ̀mọ́ rí ní àárín ọ̀pọ̀ èèyàn kóhùn ò lè kárí ni kèé ṣe wípé wọ́n dìde láti ṣe kí ni o láti bọ̀wọ̀ fún wa tàbí tí wọ́n bá dìde fún wa wọn ò wọ́n dín ọlá wa kù àbíyàn kéré wa àbíyàn sẹ́ ìwájú ọlọ́run o tí àwọn bá ti wà láwùjọ tẹ pé kèé sí ẹ̀mí jìbẹ́ta ọ̀rọ̀ náà kémi àti ọjọ́ máa sọ̀rọ̀ nísìn kí ló fẹ́ fa dídìde ṣùgbọ́n kóòrùn ò lè tún dé ibi tá a sọ́tọ̀ pé ni o kò dé àbíká mọ̀lẹ́ máìkì pẹ̀lú ẹ̀tọ́ bá fẹ́ dáàmú béèrè naam. ọ̀ya. ó dára yìí barakallahu fikum àfa àlọ́lẹ́tọ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ tún jí ààyè ẹ̀tọ́ tí è ṣe ibòmíì jẹ̀mọ́ níbo ni ibòmíì tó jẹ́ wọ̀ ta ló sì lè bá ní sọ bí èpè bí méjì mẹ́ta tó wá lórí ẹ̀. ah naam. oko wa oko náà ni ẹ̀wí ta ló lè rẹ́ tí ó kọ sọ̀hábíyù tó ní hadith yẹn tá mọ́ ọkọ̀ rẹ̀ barakallahu fik ǹjẹ́ pé wàá wá lórí jamaa ọrọ yóò ní dàrú ǹjẹ́ pé wá lórí àbí ọ̀wà abdullahi bunu mọ̀fẹ́ kátún clear mind wa abdullahi bunu abbas gbogbo bí ọlọ́mùbá ti ṣépè àti ànábì tó bá ti wá débi ọ̀rọ̀ yóò wà sẹ́ẹ̀pẹ̀ tí ojú ọ̀yàn wá kọ̀rọ̀ wà ní aláàánú man la'anahu Allah ah, èpè tí mo sẹ́yìn mo fi gba aláàdá ni wọ́ká àwọn bàbá wa bẹ́ẹ̀ bá sì wá sí lọ tí wọ́n ṣe bọ̀ wọ́n ní ẹni sáàdúrà fún lọ́tà ọlọ́run ẹni sáàdúrà fún kàárírè. ọlọ́run sọ wọn bẹ́ẹ̀ o ẹni ṣáàdúà fún lọ́tà ọlọ́run ẹni ṣáàdúà fún káàárire ẹni ọlọ́run ṣègbèlé o ní inú kùránì ẹni ṣáàdúà fún lọ́tà ọlọ́run. wàláì bó ṣe rí nù. láìláì lọ́la. naam. Eh? Eh, eh, abdullahi abbas in ti ma ń sọ nìyẹn torí pé kọ̀díyé pè lágbára ń tòótọ́ kọ̀díyé pè sí kíni o ọlágbára ń tòótọ́ sí bí abdullahi abbas ṣe ma ń gbẹni ọlọ́run bá gbé sí pé ìṣe pé ilọ́ dáa jù ni àbí kí wọ́n má sí pé àbí téèyàn bá fẹ́ tún tọ́lọ sọ ń bẹ̀ àti ànàbí nìkan ni kò ti ṣépè. pé Hmm. ọrọ ẹ̀sìn ọrọ àmánà ni o abdulabdul abbas kèégbẹ́ ńtọ́ bá rí pọ́ yapa tọlọ́hun tí wọ́n gbé sépè tí ó rí tí ń lọ báyìí kèégbé sépè o yọ́ọ́ mà sọ wípé anábì ní gbogbo obìnrin tí bá fi ń kún un ká dáa fún kò ní dáa fún láì dáko yàn obìnrin tí wọ́n fi máa ṣì ń wá èjì fún oge láti fi fẹ eyín kúrò ní bó ṣe wà báyìí báyìí ni ó rí fún un báyìí bí ṣe wínú òbí ó ṣe rí fún un ọ yàtọ̀ sí kéèyàn wá rẹ ti ń ṣe nǹkan yìí kọ́ wá jẹ́ pé ìpele yìí máa sin lọ. jàmáà ẹjẹ́ àkíyèsára o àwa mùsùlùmí. Amana tí a sàn gbé sọ́dọ̀ wa àmánà tó lágbára ni o àwa ń bọ̀ padà tí ẹ bá wá ṣe wípé a fẹ́ túmọ̀ àdìsí tó bá wá bẹ́ẹ̀ tàbí àyà tó bá wá bẹ́ẹ̀ ìjà apilẹ̀ lẹ́tọ̀ àti ṣe ìṣàwò èpè fún àwọn èèyàn yìí tíyàn bá jẹ́ ni èpè amọ̀tẹ́nìkan tó dájú jù ẹn tí ń rìn lórílẹ̀ àìmọ́ tí ó parí àlàmọ́ rí rẹ̀ ṣùgbọ́n ẹni tí a ti wá mọ̀ pé eléyìí ti dolórí ibú tó jẹ́ ṣaitan ǹjẹ́ tí èèyàn bá wá ń jọ̀gbà lìkìyàmá ǹjẹ́ wọn ò ní kọ́ máa lọ́nu náà wọ́n wà béèrè pé kí ló fà tí ẹ fi ní ọmọ lọ́nu náà ni pé wọ́n yẹ gbogbo òwe iṣẹ́ rẹ̀ wò wọn ò rí bí ó ti gbésùsè pé ìjọ kan jẹ́mọ̀sẹ̀ ń tún fún sára yìí sọ sólè sẹ́yìn níjọba ìrìkì àmà bẹ pé ẹnì kan wọnú ọlọ́run níjọba ìrìkì àmà torí pé wọ́n yẹ gbogbo òwe iṣẹ́ rẹ̀ wo wọn ò wá bá bí ó ti gbé ṣáà ìtọ́ ń ṣe pé ó sì lẹ́tọ̀ sí pé àbí ọ̀lẹ́tọ̀ sí pé ǹjẹ́ wọ́n dèmi àtẹ̀yìn dúró tàbí nìkan nù wá níjọba ìrìkì àmà wípé àìgbéṣẹ́ ìtọ́ ń ṣe ìní ojú ọ̀la àlìjẹ náà o torí àwọn gbogbo òwe iṣẹ́ rẹ̀ látòkèdélẹ̀ àríkò gbésù pé mẹ́ naam ìdán àwọn tó bá jẹ́ ní èpè àmọ́ tí wọ́n ti kú ò láyé àmọ́ bí ẹ ṣe pẹ̀lú dídì pẹ̀lú sífà àmà à gbogbo ẹ bá jẹ́ kèfèrí tí ń fòrò àwọn ẹni ọlọ́run kọ́mọ ní nísìnyí o ẹ wo ẹ̀sìn àlàáfíà ẹ wo ẹ̀sìn rí naam ìdán tẹ́nìkan bá wá mú ọkọ̀ ẹnìkan sẹ́nu tó ń tọ̀ ń sì lẹ́tọ̀ọ́ pé ń sa ìdá lásìkò ń tòótọ́ ṣùgbọ́n bóyá kò kán bẹ lọ́wọ́ rẹ ni àbàgbára kan àbí kankan ni tí èèyàn wá jẹ́ àfa súnà ń tiẹ̀ tó yí gbarata wá mu tó wá ní alájí làgbájá bàbá yìí ọ̀nàrìbù làgbájá gómìnà làgbájá bàbá tí ànàgbá bàbá báyìí báyìí báyìí ni kò rí fún un tí ìyá padà wà á bọ́ sórí àfa hàn ó jẹ̀bi àbí ó jẹ̀bi. ó jẹ̀bi tó tá ẹn tí ọ̀rọ̀ ìmẹ̀ẹ̀sìn ọ̀bá yé ojú kí ni ó fi wo àfáà tí ọ̀bá wà lórí stand yẹ. ojú alábọ̀dé. naam ojú ojo kò sì ní mọ̀ yìí pé àìmọ̀kan ló ń fi ń kóbára ń tòun kí ni fi ń kóbára rẹ o àìmọ̀kan ẹ̀dá sí Allah subhanahu wa ta'ala ìjọ sọ fún wa wípé ẹni ò ń bá nífẹ̀ẹ́ nìkan ló máa fún láyé kásádé olùmí ẹ̀ àdúnìyà jannatu man kama jaa fi sọ́rọ̀ muslim wàsíjùn ta ni alìjẹ̀nà tí èèyàn bá gbọ́ àdífì ẹyẹ kò sí ní tí kẹfẹ̀rẹ̀ fẹ́ ṣe fún èèyàn tí èèyàn ò ní máa fi gbókùn wájú ọlọ́ntì ẹ̀ ṣùgbọ́n a ní muskila kan báyìí kí ni muskila náà òun ni àwọn kan tí wọ́n jáde sáyé ní ìsìn kánú yuriduna nas an yakunu ala sheklin wahid wa ala madhhabin wahid wọ́n fẹ́ káwọn èèyàn wà lórí ṣẹ́kìlù kan pé ó sì wá dọ́kùn tó ní nínú gbà pípa lọ́rọ́ ẹ̀ ta ló fẹ́ gbìdà fún gbọ̀n sí kí sòkòtò ọ̀mọ́ lò òkè ayé àjà lógun táàmù tipátipá ni kàkàkàrí ọmọbìnrin tí ó máa sírí lẹ̀ tàbí tí ò ní borí rẹ̀ táàrí róbìnrin tí ò ní jẹ́lẹ̀ à kàkà bẹ́ẹ̀ ayé àkọ́ńlẹ̀ lọ fún àti ọ̀fẹ́ tipátipá ni هذا مذهب جديد jama'a kìí ṣe pa ń sọ ilé ìpè àfi ń fi àyè sí kọ́ńkàlùkọ́ máa ṣe tó wù ṣùgbọ́n wàá máa àlẹ́ yìí ká tèmi tọ́lọ́ ìsáni ọmọ ìlú máa bá ń sọ fún wa ẹni tí mo nídìí náà mo nídìí ẹ̀ lẹ́yìn ìgbà tí ọ̀sà ń sọ fún ànàbí Musa wípé Musa sọ orí fíráwọ́ náà kò ní í gbọ́ ìdáfókè lálìkè àmọ́ ọlọ́run ànàbí Musa báwọn kí wàá lóyún ìsèmílẹ̀ ìsìn ṣùgbọ́n máa lọ lọ́mọ pé ó sì gbọ́dọ̀ bá lò nígbà lóò pé wọ́n kú ti ẹ̀tútù àṣírí ọ̀rọ̀ rẹ fún mi ẹ̀tún wé mọ̀ o àníbí ọlọ́run ni o ó gbọ́dọ̀ bá lò ó ń bá lò wípé iṣẹ́ àṣìlànà kú lọ jẹ́ wájú mi lá ó gbọ́dọ̀ bá lò ń gbà lò pé wọ́n kú ti lónìí gbọ́ jẹ̀máà à ń sọ eléyìí lọ́fà tó pé wàláhì tó bá jẹ́ èèyàn mẹ́ta péré lọ́jẹ́ mùsùlùmí tòótọ́ lórílẹ̀ tí gbogbo ayé làwọn òwúwa tégbòtégbò wàláhì wọ́n jẹ́ lórí ọ̀rọ̀ wọn ni tẹ́ ẹ bá di tíyà ń jẹ́ abisẹ́ ń jẹ wáyé alú ni wàláhì àdúgbẹ́sẹ̀ ní adúró in wà lẹ́mìí wa ni wípé èntẹ́sù padà ń bí sí wa lórí wípé ó jẹ́ solúsàn olùrìjínà kìí láíláí láíláí mo tún rí láíláí mo tún tún sọ alásọ ọ̀dà wa káwà lórí iṣẹ́ kìlù kan tàfáwùtù ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n mo láti gbọ́dọ̀ papọ̀ àṣàhádà iyun alọ́sọ̀tà kò fi bẹ́ẹ̀ni kankan sí wàhálà ọdí bá àfihàn fi kulli ummati rasulan láyé aláwọ̀ afẹ́ jáde ń bẹ̀ àní ibùdó lọ́ha wọ́n ti ṣe ibùdó ولقد رسلنا نوحا الى قومه ان اعبدوا الله ما لكم من غيره آيات lórí eléyìí asàfihàn àkádà rẹ̀ eléyìí ò lẹ́ni kọ́ gbọ́dọ̀ fọ́ pa lójú nítorí pò ní àsáàsù tí wọ́n mọ̀mọ̀ yòókù lè ó nípìlẹ̀ ṣùgbọ́n nípa ákírun agbáwẹ̀ aṣèǹkankan àtúnwá gúdù ń bẹ̀ jura wa lọ tàfáwùjọ wà wà àṣàdé gbọ́rọ̀ lọ́sọ̀tàlá àṣàdé máa mú lò àṣàrí rí ntọ́nà ọ̀fẹ́ àṣàrí masako mbẹ́ a kò sí ọgbọ́n kí sì nìdí ìdí ẹ̀ ni pé Allah Ta'ala ó pèrè ẹ̀ lẹ́ni tí ó máa ṣe àforíjì ṣebí yẹ ààrẹ lẹ́sẹ̀ kàtúrà ẹni tí ó máa ṣàforíjì ìwọ̀n sọ́nà àdìtà bí rọ̀ wípé lawlam tudnibu ọlọ́run ní tí ìbá ṣe pẹ́ ń sẹ̀ ni la dhahabtu bikum ìbá ti kó ikú lẹ̀ wa khalaqtu qawman ìbá ti dá àwọn míì yunibun wọ́n máa sẹ̀mí wáyé stẹ̀fìrún wọ́n sì máa wà lára foríjì fa agbèrúlàhún èyí sì máa foríjì wọn káwá dúró. jẹ́ fil mujam mọ̀tọ́rọ́ náà hadith ibn abbas radiyallahu ta'ala anhu ọ̀dọ̀húnmá torí pé yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ lásọ̀ yanjú anabi ń bá ní sọ́nu mujam mọ̀tọ́rọ́ ni min hadith ibn abbas anabi ni máa mi mawludin wọn ò ní bẹ́ẹ̀ nìkan sí orílẹ̀ ilé ayé yìí máa mi ní abudin wọn ò ní bí ẹrú kan sórílẹ̀ ayé ìfọ́lọ́hún ọba pé ẹrú ọlọ́run lélẹ́yìí ọ̀kan àwọn ẹ̀dá mi ni ilà wàláwù dàmbọ̀n yàtàdù olùfẹ́yìnẹ́ta bàdà olùfẹ́yìnẹ́tì àfikọ́lọ́hún ti rẹ́ ẹ̀sẹ̀ kan mọ́ láti ọ̀run wa wọ́n wà stampu ẹ̀sẹ̀ mọ́ la yàtàdù lifainata bàdà lifainati yóò máa ṣẹ̀ṣẹ̀un lásìkò kan sásìkò kejì láàyù fáríkù kò ní fẹsẹ̀ ńlẹ̀ àtàyù fáríkù làhàyà tí è fàyè lẹ̀ láàyù fáríkù ẹ̀sẹ̀ ò ní fílẹ̀ àtàyù fáríkù làhàyà tí ò fi ní jẹ́ èèyàn hmm. àwọn mbọ̀ kí àwọn ìfìyàfìyà parí rẹ̀ àdúgbò wa ní ṣùgbọ́n o mùsùlùmí khuliqa nasiyan mufattanan ọlọ́run dá mùsùlùmí lẹ́yìn tí ó máa gbàgbéra pẹ̀lú tó ti dá sí àlá yóò sì jẹ́ tó wọ́n máa fàdánwò kan ara àdánwò náà ní gbàgbéra wọn ṣùgbọ́n o tó ń ti bẹ́ẹ̀ ìdàdúkìrọ̀ dákàrà tí wọn bá ti wá ń pè lákìyèsí ẹ̀rí tí ọmọ wa put an end tí ọba lè put an end ẹ̀ kíkan fọ́lọ̀ nísàlẹ̀ ọkàn rẹ̀ àwọn na ni ẹja a jẹ́ pé méjì lọ́mọ nàbí adama àwọn kan ń bẹ́ẹ̀ adama tọ́jọ́ wípé ẹ̀mí wọn ẹ̀mí wọn ọwọ́ kan báyìí ni ó fi yẹn ẹsẹ̀ mọ́lẹ̀ jáwé kankan ọlọ́run ṣe ní ẹlẹ́mìí líle tọ́lọ́ wá fọ ẹ̀mí yóò bá débi pé wọ́n tún mọ̀ ṣẹ̀ṣẹ̀ wáàsí fún ni pé àbú ó ti fẹ́ máa pọ̀jù báwọn pé kíra pé ah, kíra àtijọ́ta ni àwọn ti ń gbàgbà yípo lẹ́yìn tí ìtàn kan pònú lé kí ló dé wọ́n mú òsì lé nǹkan kan àwọn ọ̀dẹ̀ lé bómi olóbìnrin sọ̀rọ̀ pé pé kí wọ́n máa na abọ́sẹ̀ pé ẹ bá mi ra ráìsì kí wọ́n bí mi pé lè lò kí n tún dá lóhùn pé ó ní aláìsàn ṣe ajẹ́rẹ̀ lórí ẹ̀ wọ́n pa iṣẹ́ sára ẹni ojú ẹ̀rọ ọ̀rọ̀ náà kájọ́kọ̀ ní owó ọkọ̀ o pé obìnrin níwájú kò tí no no no no no no no no no kódà kágbàdo ọwọ́ ń lọ ó pé mi mi ò lè bàlìkì àmà mi jẹ́ làlúrí tẹ́yìn ń sọ yìí àmì àwọn nǹkan láyé àwọn sọ̀hábà tí wọ́n bá pè lálùrí náà ní kíláà náà fẹ́ banú ẹ̀sìn ọlọ́nkẹ́bẹ̀ẹ́ ma jẹ́dù bẹ́ẹ̀ lọ kò iná olówó wọ́n tún wọ́n máa fún ẹ̀pẹ̀ àbú se bẹ́ẹ̀ ṣe padà lẹ́yìn ẹ̀pẹ́ láníyàn ẹ̀pẹ́ bẹ́ẹ̀ Ah, àtẹ́bìtẹ̀ múlẹ̀ kú tí èèyàn bá bára ẹ̀ bẹ́ẹ̀ àkọmọdúnwọ́dọ̀ ọlọ́run o ìdákẹ́jì àwọn kan wá ń bẹ tọ́jọ́ wípé ọ̀rí ọlọ́run ni ẹ́ ṣùgbọ́n ẹ̀mí wọn ò lè dẹ́sẹ̀ mú kí mo pín ọ́ ṣùgbọ́n tí gbogbo ìgbà tí àwọn àtẹ̀mí ẹ̀ bá ti wọ̀ jàkadì ẹ̀mí àtẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ọ̀dọ́ mi mẹ́lẹ̀ ṣùgbọ́n rí ọlọ́ni lọ́nà òwúlà fi wá mọ́ ṣé ìpò ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́mẹ́ ẹ̀dàkùn tí ọ̀tọ̀ ní táǹsì ọ̀tọ̀ ní bí mo yà sí o ẹgbẹ́ mẹ́jọ àdìdè pò ń bí téèyàn bá ní ṣubú àkànlẹ́mì níbi mẹ́sàtà yà sí i àfikọ́ méje ń kémi góò kó mi ìfúnyàn ní permission lọ rí máa wojú ọlọ́run èmi náà ń bẹ̀ ẹ́ kọ́ra ń sọ̀rọ̀ kan bọ̀ nù ọkùnrin ní àtàwọn Abdulrazak wípé àkànbọ̀ láti ọ̀nà apẹtẹ máa sọ̀rọ̀ débi kan wípé à téèyàn bá ló ń gbé súná lọ tí ń ṣe tọ́lọ́ ń ṣe nǹkan nǹkan kọ́ mọ̀ ṣe bọ́lọ́ ń ṣe gbá o pé ìwọ lọ́n irú àwa yìí wọ́n fàdánwò ká o sọ̀rọ̀ pé ọba rẹ̀ jẹ́ nìyẹn sọ̀kòjú ti súná nù ẹni ọlọ́kọ́ ẹni ọlọ́kọ́ tí ẹ ló tẹ̀lé. máa bẹ́ẹ̀ dúdú ni pé sáà lòmí fún lọ́nú ẹja lẹ̀. ṣe bí bàjẹ́ náà yẹn ẹ̀sìn tóbi tó tí wọn bàbá ruwa ń bẹ́ ọlọ́run gá mà pé òun ọ̀kọ́lé. kò ní ewu gbàtí àwọn bàbá wa bí máa nìyẹn ṣe tó ń gbà náà kẹ́kọ̀ọ́ tí èdè pípẹ́ yà máa ń pọ̀ wọn lọ́rọ̀ òní kọ́sítọ́mà wàláì ìjìnlẹ̀ yorùbá ni kòlómbàrà ibi tí àbá wa lò sí jọ́nà náà wọ́n yé wọ́n sì mọ̀ túmẹ̀. òun ti parí ètò a kàn bá gbogbo àlámẹ́rí ẹgbọ́n tẹ́lẹ̀ bí adama wí faraṣọ àtàlá ó ní ya Rabbi ọlọ́run ọba mi ìbílú lóbi sinmi tó báyìí tó fi ayọ̀ mi kúrò àlìjẹ̀ náà ibi mọ̀ wáyé gbóná pọ̀ ṣùgbọ́n yìí nǹkan ti ẹ̀ mọ̀ ríro báyìí bóò ní ìsìrí ọ̀nù rẹ̀ àmọ́ ọ̀làkùtà ní ibi yẹ́dìk ṣe bọ́wọ́ rẹ̀ ló fi dá mi ọ̀lọ́ndà ló ń gbé bẹ́ẹ̀ ni wọ̀nà fọ́kítà fi rúhìk nínú àwọn ẹ̀mí tí wọ́n tó o sì ti kọ ẹ̀mí kọ̀ọ̀kan mẹ́ẹ̀dá kọ̀ọ̀kan tó fẹ́ fi dá ṣe bí kánú ẹ̀mí tó dá nílẹ̀ mi tèmi náà ṣùgbọ́n ó fẹ́ sí mi la fún ara rẹ ni. kèé ṣe ìtùkùtù tán àti ìtú pé ọlọ́run fẹ̀mí ara rẹ̀ sí ẹ̀mí tó lọ ń dábàá yìí ọ̀ya ádámà gbàtí ẹ̀ ń bi àwọn ẹ̀mí ṣe bí bẹ́ẹ̀ lórí tó sì ń jápẹ̀lé fún mi ọlọ́ni bẹ́ẹ̀ ni wa adnabtu dhanban mo wá sí ẹ̀wọ́ ní mẹ́jẹ èso mo lọ jẹ èso àṣeyìn qad qaddarta wa alayya am shay'an ansha'tu min nafsi sí nǹkan kan tó o ti parí ètò lórí mi pé ń ṣe ni abẹ́mi mo lè dá sí fúnra mi wà á tọ́st ọ̀ǹda mi tán lójú ẹsẹ̀ mo sì ń sin wà kúlìjà yẹ̀rẹ̀hámùkàlọ́ ọwọ́ ń sọ pọ́lọ̀ ń wọ́n kí ọ ìwà ṣe wá sí ọ̀tọ́ ló ráúráú fún mi ìkẹ́ tí wọ́n náà nǹkan. ọlọ́run mo sì wà gbẹ́bẹ̀rẹ̀ fatala kọ́ ádámù mi rabbihi kalimatin fataba jẹ́mọ́ à ń gbà á papọ̀ báyìí ni àájọlọ ọba ló ń kọ́rọ̀ lọ́tọ́ọ̀tọ̀ ni ìdá táwọn aláwọ̀ àmọ́ wípé ẹ̀mí eléyìí ẹsẹ̀ ló lágbára jẹ̀mí ẹ̀ lọ ọ̀rí ọlọ́ọ̀ni ó ní gbogbo àwọn agbẹ́kọ̀rọ̀ sunkún tó sì jẹ̀kún tòótọ́ fọlọ́wọ́n ọba lórí tí ì tí ì gbà lọ́wọ́ rẹ̀ nú ẹsẹ̀ tí ń sẹ́ kèésì àwọn alẹ́yẹ sẹ́mùtì tí ó di programu wọ́n máa kọlu ara wọn kèésì ìsẹ́ntí ní ètùbátán tó tó wá máa dá alẹ̀ bí káwọn ọmọ kẹ́kọ̀ọ́ mẹ́. wípé a ọlọ́run ló fi àjẹrò àwa yìí lórí ọ̀rọ̀ zina wọ́n ní kí ló dé ó lè mi ìbá bílẹ̀ kọ́ọ̀sì zina àwọn àbọ̀lọ́kọ ẹ̀yìn bílẹ̀ nìkan ti sọ fún mi nígbà tá à ń gbẹ sókà òwe mọ́sálásí. <laughs> náà wọ́n sì wọ́n rẹ̀ fọ́n kálukú lè máa sọ ọkọ̀ jẹ́nsọ́ ó sẹ́mà ẹgbẹ́ ní bí wọ́n ní masasi lẹ́fẹ́ fi sí ìyẹ̀kọ́ gbọ́dọ̀ parọ́ láàrin bíbà èmi mọ̀ ìpé ẹ̀sẹ̀ ni tó gbé bá ti lọ́kọ kéèyàn ọlọ́mọ bá sì sìnà mọ́ mọ̀ pẹ́sẹ̀ ni ṣùgbọ́n bí àwọn obìnrin tí ò tí ì lọ́lé ọkọ tọ́jọ́rọ́mọge ìní mi máa wá kí ìní sì ń jẹ́ pé ó tó mọ́ná lórí ẹ̀fí máa ń pọ̀ tí ẹ̀fí máa ń bò ń dànù òun ò fi ẹsẹ̀ ń kọ́ lùtẹ́lùmí kìsìn ẹ̀bá wọn. se ẹ wá rí kọ́ìdù tí ń bẹ́ ń bí ọ̀rọ̀ yìí klọ́sì tí ń bẹ́ ń bẹ̀ àárín ẹ̀dá àtọ́lọ́rìn lọ́wọ́ o bóòlù mi mi ṣe rí sí ẹsẹ̀ tí mò ń sẹ̀ àti sẹ́yìn tó ní mọ́sẹ̀sẹ̀ ń bó mo ṣe ń bá lò lórí rẹ̀ kéèyàn ò tó lè máàkì ara ẹ̀ tó lè máàkì wọ́n tó lè rọ́ǹdì alágàtàkọ́. nítorí wípé mo fi ọlọ́run tí ẹ̀mí mi bẹ̀rẹ̀ mi búra fún yín kò sẹ́ńtì ọ̀mọ̀ sí ìran kọ̀ọ̀kan wá yàtọ̀ ni. Ìrọ̀ irọ́ lẹ́lùmí ìbálò Ìrọ̀ ni ńgbọ̀bọ̀ wá tó táìmù kan yóò wà á rí ìrọ̀ yẹn sí ti fi ṣe jihad. ń bí èṣù bá dé tán ẹlòmíì ọ̀rọ̀ ẹ̀yìn tiẹ̀ ẹlòmíì òfófó tiẹ̀ jẹ̀máà tẹ́mi bá bọ́m̀bì kàtẹ́yìn ọ̀bọ̀ ń bẹ̀ bá bọ́m̀bì kàtẹ́mi ọ̀bọ̀ ń bẹ̀ o láàṣẹ wá jọ sera wa pa àjọ ṣubú síwájú ọlọ́run tó tú àṣírí yẹn fẹ́mi àtẹ̀yìn táwa ni ó nìyẹn tán. nàám ta ló pé lẹ́ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ ẹn tó bá wá jẹ́ pé ń sá fún gbogbo wà lẹ́yìn pẹ̀lú gbogbo àwọn ẹ̀tọ́ náà bá fún subhanahu wa ta'ala tí èsì ìfi ti ń bọ̀ wájú sẹ́rì lórí àìdá bíà kọ̀sọ̀ gbẹ́nu ọ̀rẹ́ dá o ọlọ́run náà ti mọ̀ pé <laughs> ìlú jìbìtì lọ́sẹ̀ ti bọ̀ ah, kí wọ́n fẹ́ẹ́ ní kún nínú ìlànà iléyà ebó lọ́kọ̀ bẹ́ẹ̀ pa fún. yìí sì sásítà fúnra láàrẹ̀ lẹ́sìn. Ah, sọ́lọ́n ti tilẹ̀kùn táwọn bá ní. mo tún gbọ́ gẹ́lẹ́ ní ustaasu wípé gọ̀fúrọ̀ yìí ti ń jẹun ọ̀fẹ́ máa ń dẹ́ ọkọ̀ náà wò lára wa. eléyìí yàtọ̀ o kẹ́nì kó tó fi nkẹ́kẹ́ jẹ́rìí lórí kádàrà lórí àìdá tó bá ṣe past ni o. ìwà lárí nínú hadithi tí mo mahakim gbọ́ wáyé bisinadi sahih tá a sọ lẹ́ẹ̀kan pẹ̀lú ọ̀nà bíi adama alisatu wasalam ìjẹ́ nǹkan kan tí ń bọ̀ wájú lọ sọ wípé à sẹ́sọ mọ́jẹ tún bá ń papọ̀ ń tún pààyàn lọ́la ó ní tí mo dẹ́wọ́ yìí sí nǹkan kan ni tó jẹ́ pé fúnra mi ló wù mí bẹ́ẹ̀ mo sì ra bára àti ṣe mo sì lè jí ó ṣe é ṣe bẹ́ẹ̀ àbíṣe òun qad kataba wa alay qad katabta wa alay àbí nǹkan kan tó o ti sọ pé ń ṣe bẹ́ẹ̀ past ni ẹ máa ń wojú rẹ Allah subhanahu wa ta'ala ala dákun sọlọ ń ṣe é gbani. à ń sọ eléyìí kó lè a máa jórí rẹ fẹmi àtẹ̀yìn wípé a ah, àṣekátó múra sálà mọ́rí ni. Ah, àṣé kò sí ọgbọ́n téèyàn ó fi sọ pé òun rọrọ̀ kó ń bi ìwà foríjì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bákan náà àṣẹ nìkan ọ̀gbọ́dọ̀ gbóhùn ríra àwọn báyìí fi dhatillah la abadan ìta ń pa kìí sínú. ìdán tí ń bá wá rẹ́ni tọ́tọ́ sí pé bóòlà ṣe wá gbúrú ẹni bẹ́ẹ̀ sí pé masala tó kẹnu pípọ̀ ni àlá pé yá ayyuha alladhina amanu ittaqullaha wa qulu qawlan sadida ṣùgbọ́n o kọ̀díyẹ̀ tí ń bẹ̀láyé tí ń mí tí ń ṣe àìdá èèyàn dojú ìbínú ọlọ́run kọ́ pẹ̀lú ọkọ rẹ̀ o èèyàn dojú kí ni o ìbínú Allah subhanahu wa ta'ala kọ́ pẹ̀lú kí ni o ìbéèrè wa dé wípé gbogbo ń tẹ́ ń sọ yìí kò sí yàn gan ó sì ń dá àrú gan pápá ah. ibi kẹfìrí ibà wọn sì kú ń pa mùsùlùmí ń ṣe nǹkan kan yẹn ń gbólé báyọ̀ lórí ń ṣe bẹ́ẹ̀ ṣe ní pa bẹ́ẹ̀ ṣe ní gbèsè pé àwọn àpàdà jẹ́ àfihàn Muslim Ahmed ntí ó clear rẹ̀ o mọ́mọ́ Ahmed gbàdúrà yẹ wa min hadithi Suhaib Rumi Suhaib ó lọ sàn wá pẹ̀lú àwọn ọjọ́ kan anabi sàlàsàlàm ní nǹkan mọ̀ ti ṣẹlẹ̀ rí tẹ̀ ń wò lórí ilé ayé wọn ni kí lọ ṣẹlẹ̀ ó ní kánà fi man kánà qablakum malikun ọba kan bẹ ṣáájú káwa yóò tó dáyé ọba yìí ọwọ́ á ní ó ní babaláwo tí máa bá a dáfá tó jó pìdà fún un babaláwo ìwádìí wáńjọ kan ó ní kábíyèsí ó ní ẹ̀yìn ẹ̀rù ń bà mí torí ọjọ́ orí mi ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìmọ̀ tí sì ń bẹ lórí mi lórí ọ̀rọ̀ alu àlìjànù alu ọ̀fọ̀ ló nǹkan kẹ̀yìn ọ̀pọ̀ ọ̀pọ̀ tí ń bá rẹ̀ ń ti ń ọkọ̀ tí ń bá igbé kiri ìlọ pẹ́rẹ́ ẹ̀yí yí fi ọba o ẹ sá ní ìdíyẹn tí ọmọ dáfa fún yín ẹ ní ìdíyẹn tí ọmọ sọ pé kí ló bẹ́ẹ̀ ṣẹlẹ̀ fún yín ẹ bá ń wá ọ̀dọ́ langba tọ́wá nílà káyì ah, ọba ní ọ̀rọ̀ tó dáa mà sí ní bàbá yìí mẹ́sì sọ yìí inú ọba dọ́gán ọba sábà wá gùlámù kan ah inú àwọn èèyàn dópin ọ̀dọ́ yìí ìwọ máa kú oríire o ìwọ wá lọ́wọ́ àgbàpọ̀ adífá fún kábíyèsí kí ni sáyẹn wọn máa ṣe lọ́ọ̀rì máa kọ́sẹ̀ ìfadídá lọ́dọ̀ bàbá yìí ọmọ ìbádìdì ńlọ kọ́sẹ̀ ṣùgbọ́n tí ń kọ́ kẹ́yìn ojú ọ̀nà tí ó wà gbà lọ ilé babaláwo yìí páàdì kan bẹ tó ń jẹ́ bíi orí ọlọ́run ábídù tó jẹ́ ní lásìkò tí ń sin lọ́run tí èso sà ilé rẹ̀ wá lọ́mọ ẹ̀ ọgbà kọjá kó tó lọ páàdì ọba máa ń sọ̀rọ̀ pé à bọ́ọ̀bá mẹ́bọ mọ́lọ́run ọ̀ràn rẹ̀ mọ́ta ara pọ̀ máa bọ́ọ̀bá nídìí bùkátà ó náà ni ó gbójúlé kò sí ní tí ò lè ṣe ní tí wọ́n fẹ́ kọ́ ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ ní tí wọ́n fẹ́ kọ́ ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ tí n bá sì dé ọ̀dọ̀ babaláwo ní táwọn máa sọ fún mi ni wípé ewé ọgbọ́ gbọ́mi yé o ah, ewé ọgbọ́ ní ọgbà wọn ah, ewé déjúdéjú díẹ̀ léjú o ah, ewé déjú ní díẹ̀ léjú bó ṣe ń súnmọ́ bàbá díẹ̀ díẹ̀ nù pé ọ̀rọ̀ tẹ́yìn máa ń sọjá ìlẹ́nu mọ́ láìkí ẹ̀wò sí mo lè máa kẹ́ irú ẹ̀kọ́ báyìí lọ́dọ̀ yìí ọba tó di ọmọ kéwu páàdì ṣùgbọ́n ló fi rẹ̀ síbi eléyìí lọ́wọ́ àtìgbà náà in tí wọ́n ń kọ́rọ́dọ̀ bàbá eléyìí ọwá jẹ́ wọ́dà ni o náà ọba kú mọ́ ńgbọ̀ wá tó kan lọ́ba di wípé ìwà ń pẹ́ dé ọ̀dọ̀ babaláwo tí bá ti lọ láàárọ̀ yóò yà yóò ti kéwu tí ń bọ̀ padà yóò tún kí ló tó ní táyọ̀ báyìí yọ̀ ọ̀nà àyẹ̀fà ó ti kúrò lọ́wọ́ láti bàbá yìí kí tó tún fi pẹ́ èyí náà ọ̀nà ẹ̀mí ọmọ ìwá ti wá fẹ́ pin ọwọ́ àlọ́ bá páàdì wípé àfa ní ẹ̀yìn yín tójú mi ń kàn rí o tí n bá pẹ́ délé ń jìyà tí wọ́n kọ́ kí ni kí n máa sọ ah, tí wàá ní kò burú yín tó ọmọ sọ ni pé tó o bá pẹ́ dé ilé máa sọ pé habasani sahir babaláwo ló tún rán mi láwọn sẹ́kà tó di ń pẹ́ tó o bá sì pẹ́ ali àwọn ará ilé mi ni wọ́n ṣe kí ni o ní ẹran mi ń sẹ́tọ́ di kí n pẹ́ ọmọ ìsáà ń lo ilé ìbáyìí bó ṣe ń yọ ń bẹ̀ nu ẹ̀kọ́ yìí ti á kún rí ẹ̀ títí ń kọ́ tìǹ náà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rẹ lọ́ba àdìjọ́ kan ní bá ń lọ ní bá ń bó ṣe dójú ọ̀nà fafal nas dábàtún àzímàtún fàdíyà báyìí bí ṣe wínú tí wọ́n bá ní amúrùn fàdíyà ìntọ́gbẹ̀nù tẹ́tẹ́yìn ọ̀mọ bí yẹn sì fẹ́ sọ tó jẹ́ pé. ọ wà miraculous lápẹẹrẹ ní ẹ bá rí ẹranko ńlá kan ọkàn yìí díjú ọ̀nà irú rẹ ẹranko wọn mọ̀ wọn mọ̀ irú títóbi rẹ kèrì rú ẹ̀rí ọwọ́ bá gbogbo àwọn èèyàn nípa nígbà yìí á kọjá náà ní ẹranko ìmọ̀ látàárọ̀ o bẹ́ẹ̀ ló ń dúró ní yíjú ẹ̀yìn náà pé kí ni ọgbọ́n dábàá ìmọ̀rú ipò tí ntí mọ̀ ń kọ́ ìwà lónìí lọ́ba mọ́kúta kóńkó lójú òdù báyìí lọ ó ní ìwọ ọlọ́run ọba mi o orí mi ti fẹ́ẹ̀ lè fọ́ sí méjì eléyìí sọ pé báyé ṣe rí ìyún babaláwo bá a páàdì náà wọ́n ń pé bọ̀rọ̀ sí rírẹ̀ bí mi ò sì máa sọ wípé àràgbélayé páàdì sọ fún mi pé ọlọ́run ń bọ́ ọyàn ilé ọ̀rọ̀ pé bọ́ọ̀ bá <laughs> bọ́ ọ̀bàdẹ bá ń búùsì kó o tún ní gbàdì wọn kà pọ́npọ̀ ọ̀yà ipa àyàdànù ilé ọmọ sọ mi ní ọlọ́nà ọlọ́nà náà lọ́lọ́ ìmọ̀ àmọ̀ òótọ́ ọbẹ̀ lẹ́nì ọwọ́ amú òkúta ìwà sọ wípé wọ́n lọ́wọ́ bá mi o tó bá jẹ́ pé ń tí páàdì ń sọ fún mi lójú ọ̀nà tó sì jẹ́ nǹkan ìyọnú wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala bá ń pa ẹranko yìí tí n bá ti lé òkúta yìí mọ́ ṣùgbọ́n tí n bá dàmọ́ tí ọba ti kú kí n mọ̀ pé n tí ọba aláwo ń kọ́ mi lòótọ́ rọ̀ kí n lè já ọkàn mi sójú kan. lọ́ba bó àfi bó ṣe lẹ̀ mọ́ dábàá nítorí bá gbàù lọ́ba nílẹ̀ yìí tí mo mọ̀ sọ ni pé tó bá jẹ́ pé ntí páàdì nǹkan mi lòótọ́ ọ̀rọ̀ tó sì jẹ́ ìyọnú wọ ọlọ́run bá ń pa ẹranko yìí tí ọba ti rí bẹ̀ kọ̀ mọ́kù a jẹ́ pé ọ̀rọ̀ babaláwo ni gbogbo aráàlú bá ń jubiléètì ẹ̀wọ̀n ọmọ ọmọ kékeré lọ́pàá kiri lẹ́tìgbà náà tí wọ́n bá ti ní ara ẹnìkan wọ́n wàá gbé bá yóò bá ní ọlọ́run mi tó ní ọ tó ní èmi náà ló fi nǹkan sí ọ tó o bá ti wàá gbàgbọ́ tọrọ bá lúwọ́ ti pèrè lọ́lọ́run fún wa tó o sì gbà wípé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́dọ̀ ọba àlúwa ó náà ní ó ní ìgbà séèyàn wà á ni mo ti gbà bó ṣe wí làrún tọ́ ọba yá tí wọ́n bá lẹ́nìkan ọwọ́ rẹ̀ rọ wọ́n tó wá gbé báyìí yọ bá ní yọ sáàbùdá wọn padà sọ́dọ̀ náà tí wọ́n ti gbà ìwòsàn òde wọ́n wà lórí ilé ọba lọ sọ ń tọ́sẹ̀lẹ̀ ńjọ́ náà fún páàdì pé èmọ́sẹ̀ lónìí gbà mọ̀ ń bọ̀ lé kéwo in tí mo rí tí mo rí tí mo rí rè o páàdì ni ọ̀ràn ti dé o ọlọ́run àbò ó ní à ìwọ gán tó ti dáa jù mí lọ́wọ́ wájú ọlọ́run ọba wà ìnà kàṣàtúbùtálà ṣùgbọ́n tó bá ti rí báwọn máa retí àdánwò lẹ́yìn ìmọ̀tọ́lọ́run sí fún yìí ni o ojú rí ó rí ó ti dọ̀rẹ́ ọlọ́run báyìí ṣùgbọ́n yóò dán wò ó mọ̀ ní à bó wà lówó sí ṣùgbọ́n ó bàdàwó ìbádé fàlà tẹ̀dúlù àlẹ́yà mọ́júwe mi o mọ́ mi mọ̀kọ́ ní nǹkan o mọ́ pọ̀ lẹ́nìkan tí ń kọ lọ́rọ̀ lọ́n kọ́rọ̀ o mọ́ kò bá mi o ọmọ ló ń ti gbọ́ ó ṣe sáà wọ́n lè gbẹ́ntẹ́ díẹ̀ dídé alọ́sọ̀tà láyọ̀ ọ̀lẹ̀ yìí tí òun látọwọ́ ọmọ ẹni tó ju ẹ̀fọ́ wa kana lil maliki jalisun ara ọba wa ní olùbàjókòó kan láàfin ẹni yìí àwọn abọ́bakú súnmọ́ba pípọ̀ ṣùgbọ́n kò rìnà ọba sì láìkè ìròyìn ọmọ ìtì dọ́dọ̀ ẹni ló ń bá dìde pé a kí ni tó ń ṣe òun sì rò wó lọ́ba lọ kó àdáyà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn tó ọba kò fọmọ ó ní ntí mo kó wáyìí lápẹ̀rẹ̀ ká sọ pé lè four flat ọkọ̀ kẹ́lẹ́ kan oko kan báyìí iye mílíọ̀nù báyìí ó ti díjẹ́ tọ́ ọba lè là lójú ọmọ wa ni èmi ìláyàn lójú o ah wọ́n ti ròyìn fún mi kí n tó wà ọlọ́run ọba mi ni mọ́lẹ̀ sọ ọlọ́run mi lẹ́yìn ọba wa ni ah èmi lọ́lọ́run tó dá gbogbo ayé tó dá gbogbo nǹkan tó dá nǹkan tó dá tọ́ ọba ti wá lè gbọ́ lọ́run ọba ń gbọ́ òní ọ́ lójú rẹ̀ kì í sèmi èyí kí láàrẹ̀ mi eléyìn lọ́ba ní òun gba ọlọ́run bá gbọ́ tọkàntọkàn tẹ̀mítẹ́mì ọlọ́run bá la ojú rẹ̀ látọwọ́ ọmọ ń gbòòrìjọ́ kejì ló ń bá lọ sí ààfin ni àwọn bá wò pé pàpà rẹ̀ nǹkan òmù pàpà lọ ta ni a mú bọ̀ bẹ́ẹ̀ àti ẹ̀sùn kò láyé mi o. Ah. máa rọ́ dá àlẹ́yìn kàbá sọ̀rọ̀ ẹgbọ́n tó wà náà bílẹ̀ ta lọ́ la ojú rẹ̀ ó ní rọ́bì ọlọ́run ọba mi tó ní gbogbo nǹkan pátá tó lẹ́yìn náà ni ọba ni alaka rọ́bùn gbọ́ èrí sọ ọlọ́run ọba mi lẹ́yìn mi ni ó ní balẹ̀ rọ́bì wà rọ́bù ọlọ́run ọba mi àtọ́lọ́run rẹ ni o ọba ní ìròkórí rẹ ọ̀sá dùn lórí ìpinnu yìí nígbà tí ó di wípé wàhálà dé ọba júwe wípé ọwọ́ ọmọ tí ọba ti wò pé yọjà baba aláwo ò ní ojú tìlà ọba ní kí lásì èyí náà wàá lè jẹ́wọ́ ebi ń tà fi ọmọ àṣẹ náà nu. Ah! àwo ti yé nu. ráyò ọkọ̀ sẹ́yẹn dúnú ọmọdé ọmọ náà ṣáájú wèé páàdì wọn wọ bàbá náà ẹ̀mọ́ rẹ̀ ní ti dọ́bà lè náà wọ́n wọ́ wọ́n ọba ní gbogbo ìlú ọba yín ah, alẹ́ yìí ẹ̀rá àwọn ilé ìgbẹ́rùgbọ́n rí o wọ́n sì èntọ́ jẹ́ ọ̀rẹ́ rẹ̀ páàdì sí wọ́n lè pẹ́ látọ̀ délé ilẹ̀ ọlọ́run náà lọ́lọ́ mr ebalẹ̀ ta lọ́lọ́run rẹ̀ ọlọ́run ọba tó dámi tó dáyín náà ni ọ̀dà ọba sórí ní tó lè yọ ọ lọ́rùn ni kò pè mí lọ́lọ́run rẹ kọ́ ọmọ wí katakata tó wí mọ́ tàbí wọ́n fi kíní ìpín ọ méjì ọlọ́run náà lọ́ọ́ dá mi lọ́dẹ yìí náà kápẹ́ bí ọ̀rọ̀ mi ọba kágun síre kí n sátò rí ìyọnu rẹ kí ni wí lẹ́nu sọ́ọ̀rọ̀ rẹ ní pé ọ̀yá ó fẹsẹ̀ wọ́n ti gbé sọ́ọ̀dì ní a bá gbé sí ní àwùjẹ anabi sallallahu alaihi wasallam sọ fún àwọn sọ̀hábà wípé wọ́n sì là méjì. abọ́bakú bóòrò ọ̀tí ẹ̀ náà o náà ní à bẹ́ẹ̀ sí jẹ́jẹ́ jẹ́jẹ́ kọ́ yẹ́sọ̀ náà ni èmi lọ́lọ́run rẹ̀ àbẹ́mi kọ́ ó lẹ́yìn kọ́ ọlọ́run tó dámi tó dáyé náà ní à sọ ọmọ pọ̀ wọ́n bá gbé lónà lórí wọ́n sì là méjì wọ́n pọ̀ o àwọn àgbàlagbà ní ọmọ tí ń ṣe first in primary school ó lè má pàdé professor o kọjá tí ń gbé pòkèrè ogún pòkèrè ogún lórí professor o ẹni tó jí ó yẹ ó kú òun bẹ́ẹ̀ wọ́n bọ́ secondary school wọ́n bá yẹ susan ọparí ui ọparí nífẹ̀ẹ́ ọparí nìkan ọparí nìkankan ta lójí kọ́kọ́ oyè ọ̀tọ̀ òfìdó ìwé ẹ̀rí ìwé ẹ̀rí lòkú ti ń gbé káàkiri pé òun wáṣẹ́ ilé ọ̀dọ̀ ọmọlẹ́yìn Jésù sí o. mọ́là méjì wàhálà dé ọwọ́ akú ọmọ yìí sórí wọn tiẹ̀ ọwọ́ kó disappoint yìí ọ̀tọ̀ ní ta fẹ́ lù ọ̀ fún ọ̀tọ̀ ní tọ́ ọ̀dà ọ̀yá àndọ̀gárí ọ̀sàbẹ́ àwọn ọkùnrin kan ẹ wá mú lọ sórí òkè báyìí báyìí báyìí ojú ìwé òkè ń fọn nílùú wọn báyìí mi náà sì sọnù ńgbẹ ẹ bá dórí òkè ẹ wá pé wọlẹ̀ sórí wọ́n ṣe dìtò ntí kábíyèsí ni a fi ṣe ọlẹ́nu wípé sáà lọ́lọ́run rẹ àbọ̀ tó lọ́lọ́run mi ọba ti sọ fún yín pèmí lọ́lọ́run ẹ sáà máa bá mú bọ̀ padà ká dá sí àáfún lóye tí ọba ti ewu bẹ́ẹ̀ ẹ jábọ́ kó túká wọ́n bá mú lọ́n tòótọ́ nígbà mú lórí òkè ó ní ọlọ́run ọba mi o wọ́n bí ọlọ́run ọlọ́run àwọn ilé òní gbọ́ o ṣùgbọ́n tí mo fẹ́ sọ ni wípé ìwọ agbá lórí gbogbo nǹkan Allahumma kfirihim bima shit mo fà wọn lé ọ lọ bó bá ṣe wù ọ ni o sí án ọlọ́run bá pàṣẹ fókè lójú ẹsẹ̀ olùgbàgbàgbàgbà ní sídìí gbèrègbèrè hm? bí sẹ́yìn sídìí báyìí tọ́ba síbáyìí yọ lẹ̀ ní ìdànù ní ọmọ nìkan lọ́ọ́ mú dúró ọmọ ń bẹ̀rẹ̀ ọ̀sá ó sì sọ kalẹ̀ padà ní rọrùn ní bá ń bọ̀ láàfin ọba ibi àná ọmọ ọlọ́ńkọ́ ó ní ọmọ náà bẹ́ẹ̀ ibo ni wọ́n wà ọlọ́run ti ṣe wọ́n bó ṣe wọ ọlọ́run ọlọ́run ló wí ọlọ́run mi tí mo ní kí ẹ gbàgbọ́ iná ni tọ́ da yín tọ́ dé mi náà ni. padà ayá ẹ̀tún bá ń sọ ọdọ̀ kárí mi àwọn akáwọn sínú kùrùkùrù sáàmà kùrùkùrù ó ń lọ́kọ̀ ojú omi tí ò lè gbà ju bí èèyàn mẹ́fà sí mẹ́jọ lọ wọn kún wa náà bẹ́ẹ̀ ó ní tẹ́ ẹ bá ti dáàrin omi tán ẹ̀sọ́ dóúnjẹ ẹja tí ọba ti gbà pé mi lọ́lọ́run rẹ̀ ṣáájú àárín méjì inú ta náà dùn nígbà dáa ní agbami lọ́mọ ìbá tún ní tó sọ àwọn takú lórí ìpinnu wọn lọ́wọ́ bá mi o ṣùgbọ́n Allahumma kìfìní bí máa ṣe ọlọ́wọ́ bá mi bọ́ bá ṣe wù ni ó ṣe wọ́n o bíjì tó ṣe dénú láfẹ́ fún kálukú wọn yọ pàù nílẹ̀ wọn ní omi ní ẹni tó ń jẹ fẹ́ ja ọmọ bá sọ àtúkọ̀ ojú omi lòun bá tó sọ lọ́ba tó gbà àfin wa ọba ní àwọn èèyàn rẹ̀ dà ọlọ́run mi tí mo ní ẹgbàgbọ́ tẹ́tàwé ó ti sí ọ bó ṣe wú o nígbà tó bá wá fẹ́ máa ronú ọmọ ìwá dáhùn wípé ẹ má ronú ẹ jẹ́ ń jù èyí sí ń tẹ́ fi rí mi pa tí èrí ọ̀pá bó ó ní ẹ kó gbogbo òlu jọ kìnàánà mi kìnàá bá ń pè ní kìnàánà ó ní àpò tí wọ́n máa kó ọfà sí ọmọ ọfà ní kìnàánà ẹ mú sáàmù kan nínú kìnàánà mi tẹ́ ẹ bá ti wá mú ah, magrib tó lé tẹ́ ẹ bá ti mú ọfà kan yìí títa tí wọ́n bá fẹ́ wá ta ẹ wà kán mi báyìí ẹ sùn mí báyìí ìgbáyà mi ó sì lẹ wọn wà á ta ọfà lọọkan ṣùgbọ́n mẹjẹmú tí wọn ètò ọfà ni wípé à ń ta ọfà yìí kọ bá ọmọ yìí kó sì pa ọmọ yìí lórúkọ Ọlọ́run ọba ọmọ yìí àti gbogbo nǹkan rọbì hadal yẹn bá mú ọba ni à kí aláàlẹ ń bí eléyìí kó bolújọ ebi ká di sinmi lórí ọ̀rọ̀ rẹ ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n so lọ́lọ́dí báyìí yẹn báyìí ẹni tí ọba ní ká palẹ́ ní òun náà rẹ ó a sì ta lọ́fà báyìí ṣùgbọ́n n tá a fi dá sí ọ̀rọ̀ rẹ̀ òun náà ní wípé ní orúkọ ọlọ́run ọba ọmọ yìí tí ń pè ọlọ́run ọba rẹ̀ ìlà fi ta fàyè o àti amúlòrí òkè àrípa àwọn lórí omi àrípa bá ṣe pa náà ní o ṣùgbọ́n ló kọ́ lọ́wọ́ bọ́ ọmọ yìí bí ẹ ṣe fa ọfà tàù ànábì ní ọba lọ bọ́ ọmọ ní sudugu ibo lábàá pé sudugu ní ibi ibi tó pín gẹ́ méjèèjì ó kan àyà náà bàbá wa máa pè bó ṣe wọ bẹ̀rẹ̀ báyìí ọmọ ń bá mú ọ̀rẹ́ méjèèjì báyìí ó fi mú ọfà sáyà báyìí ẹ̀mí ẹ̀ bá bọ́ ń gbẹ̀mí ẹ̀ bọ́ àwọn aráàlú wa ń fọ́ tọ́ra pé. ọmọ àti kú. ẹ bọ̀t kó kọ́ ọ ní wa dá sí i wọn mọ̀ dákọ̀ kábíyèsí tí ẹ fi rọ́mọ ń pa. Eh, but ta lọ eh, ọlọ́run rẹ̀ ti wí pé kí bàbá ọgbà tí bàbá ọgbà tọ́lágbà lórí gbogbo nǹkan ah, kábíyèsí ọwà rí pa ọlọ́run lọ pàǹgbà náà nùgbẹ́ kábíyèsí ah, ọ̀dà mi ò ṣe kábíyèsí máa o tọ́lọ́ gbogbo ìpápá sàmù ṣé kò sì béyìn ó ṣe rí náà tí ò ní láwọn tí ó kú bá ní ọbalọ́wọ́ bá pé à ń tọ́ ń sá fún otí kó nú ẹ o gbogbo ìlú ti gbà sílámù o ó ní kí àwọn wàhálà ń bi eléyìn ọ̀rọ̀ bá kòtò àwa ń bọ̀ ń bi à ń bọ̀ kòtò kú ẹ̀dákijọ́ bẹ́ẹ̀ ní ọba dákijọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá kó gbòlùbóde ní tòótọ́ lọ́ba ní tìyín náà dé báyìí wàhálà tìyín náà dé tọ́ ọba ti lọ́lọ́ ọbọ ọmọ ìlú ń sílà tó ní tí èsè mi mọ́ máa kó nù náà yìí lẹ́dọ̀gárí wọ́n mọ̀ sí àwọn èèyàn gbàrún wọ́n mọ̀ nàwọn wọ́n mọ̀ bọ́nù náà èyí tó bá ti pè mí lọ́lọ́run rẹ̀ ẹ̀dá sí àti ródòdó báyìí sáwà padà ó dídí ìlú àwọn èèyàn wa ń bọ́nù náà ń kọ̀ọ̀kan kìí ṣe lẹ̀mí o orílẹ̀ ayé ìdájọ́ lóyìn náà ní o wọ́n bọ́ síbẹ̀ ń kọ̀ọ̀kan ó fi wá kú obìnrin kan tí ń tọ́ ọmọ lọ́tọ́ pọn mẹ́yìn fatakọ́ asat takọ́ asat obìnrin bá ń tiri sẹ́yìn ah, ọmọ rẹ̀ níyà ummi máa mi gíròdé tó fi ń ṣe bẹ́ẹ̀ ah, ó lẹ́rù ní báwọn ó ní mọ́ bẹ̀rù kankan fa anti alalhaq orí òdodo lọ́wọ́ o òun wò yíyà ní ìkẹrẹ́ ìwájú rẹ o ń bẹ́nu àmọ́ tí wọ́n sọ̀rọ̀ nígbà kékeré ìyà náà kó bẹ wọn ju gbogbo wọn nù náà alọ́sọ̀tàn wa fẹ́ máa sọ̀tàn fún wa ṣùgbọ́n ànábì lọ́ọ́ bá ní fọ́ wẹ́wẹ́ pẹ̀lú ntọ́lọ́ ń fi mà wípé kútìlà ashabuli ukhdud ọlọ́run ní àwọn tí wọ́n lọ rí ìgbẹ́kòtò fáwọn ọ̀rẹ́ mi tí wọ́n ta idhum alayha qu'ud wọ́n gbẹ́kòtò ìtàn kọ́dà àwọn náà tó dúró lọ́ọ̀kan bí tí ẹ̀ta para náà ní mú wa wọ́n jókòó yíká rẹ̀ jọ́ náà lọ́hùn wọ́n wá ń sọ mùsùlùmí bẹ́ẹ̀ ọ̀kan wà wọ́n máa la amáyé falọ́bìnrin náà ṣùhùd kọ́dà kìí ṣe pé lẹ́yìn wọn ní ń ṣe bá ń fáwọn ẹni náà lọ́hùn àwọn ẹni wọ́n sì ń bẹ̀ náà wà ń wò ẹlòmíì fún ọ̀sán wa sọ wípé wà máa naqamu minhum àwọn tí ń sì ń sọ ọ́ náà ọ̀sẹ̀ o wọn ò jalè o wọn ò jíwò o wọn ò jàǹbá o wọn ò pààyàn o illa an yu'minu billahi al-aziz al-hamid torí pé wọ́n gbèmíràn ọba alágbára ọba tó pè mí lẹ́yìn tọ́sí torí pé wọ́n ń ṣètèmí náà ní tí ojú wọn fi ń rí ti rí yìí o. naam ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ lásìlá hamid ọlọ́lọ́kù ṣèyíd a sàn pé òun ti pé àníkápá gbogbo ọlá tó ń tí bóun sí lọ́lá yìí òun fẹ́ káwọn ilé ọgbà bẹ̀rẹ̀ sórí wájú èmi ọlọ́wọ́n bá ní ìdájọ́ wọn lódìdí ònu ojú ẹsẹ̀ ntí ẹ mọ̀ dánwò mọ̀ rẹ̀ áyà tí ó wà á tẹ̀lé ẹn tó ní ọ̀rọ̀ tó ní gbogbo àlámẹ́rì bá fẹ́ dájọ́ ọwá ní iná lẹ̀dí iná fatanul mu'minin gbogbo tí wọ́n bá ń kórí ibú wàhálà òfò ìdààmú ìmọ̀ràn oorun sùn ìpayín kékeré báwọn mùmìnì tí wọ́n jọ̀rọ̀ èmi ọlọ́run ọba lọ́kùnrin àti lóbìnrin náà wọ́n fòrò wọn tó báyìí báwọn àsábùlù dúdú ṣe ṣe yìí kí ló ẹ̀kọ́ tẹ̀lé wọn wọ́n dọ́mọ náà ẹ̀ká máa rí ọlọ́run tó wá ní fún màlámíyẹ̀ tó bú nǹkan dé tí wọn ò tún wá lè ronú pọ̀dà lẹ́yìn ìgbà náà jẹ̀máà àṣẹ́bì ni ọ̀rọ̀ ti yé wa wípé èyí tí sọ pé à ń parọ́ àmà wẹ́sẹ̀ fún fámìlì rẹ̀ téèyàn wá wò wípé kèékú ṣe pé lórí ọ̀rọ̀ jihadi ní sọ́ndí sọ́yé lórí kèésì ṣe pé ogun pé afẹ́fẹ́sì ara wa ńlọ́sẹ̀lẹ̀ ah ẹ má wẹ́sì mi fún fámìlì mi o ustaasu bá bọ́ bàtà ẹsẹ̀ ọ̀tún wọ́n sì pa jẹ́bẹ́jẹ́bẹ́ ní abá ọ ọ̀nà kẹ́ẹ̀nẹ́ ìmánì orí bẹ̀rẹ̀ àti ẹ̀ náà wọ́n dẹ̀ họ ìgbà ọ̀tá sùn in ń bà wọn àfáà lẹ́rù ni wípé apanigbokun bẹ́nu àwọn ẹ̀dọ́ ọlọ́run torí eh? apàṣẹ kí ni súnmọ̀ lámì ẹ̀tù búrẹ́ ó ṣe bá ń tọ́sọ́ ti kọ́ọ̀sì bọ́dà lọ́wọ́ sí pàṣẹ àlùjọ kẹta. Ah, ọ̀rẹ́ ọlọ́run ló sì ti pa yìí lóun náà tún gba tọ́lọ́ yìí. anabi ni anabi anabi na alásàsánà rẹ̀ rí lórí ọ̀rọ̀ ọkùnrin méjì kan kọ́tàlá àdúgbò àkọ́rọ̀ farakọ́lá aljanna ọ̀kan lọ́pàá kejì ó sì dọ̀wà aljanna. kébèrè tọ́pa mùsùlùmí ní gbòógì ogun wọn ò sì parapa kèbèrè ìhùn lójú ogun ọwọ́ àparapa sílámù lẹ́yìn ọ̀rẹ́ yìí ọwọ́ sí àkúnú ẹ̀sìn wọ́n lọ padà lẹ́jẹ̀ náà ni nítorí wípé kọ́ọ̀kan wà lìjẹ̀ náà ni ọlọ́run ní kọ̀ọ̀kan wa bọ́ọ̀lù ó ṣe wọ́n fílẹ̀ fọ́lọ́run ni kọ̀kọ́ tí mọ̀ sí ní ìdí àti wọ̀ wíwọ̀n ìní tiẹ̀ ọ̀nà tí ó wà wá lè bí ó sì lèmi àti ìwọ̀ ṣùgbọ́n ìjẹ́ ẹnì kọ̀ọ̀kan wá lè sọ nínú wa wípé ọ́dà tó ọ̀bá ti lè jẹ́ irí ọ̀nà tó bàjẹ́ ń wọ̀ fi mí ilẹ̀ ńgbà náà sáà ah, wí tá àbá ti wá wí àmọ́bí ó gbé ti àgbànú. wọ́n yọ ànábì lẹ́yìn wọ́n san ẹ̀jọ̀ ní yálà yòlò ní Uhud ànábì kì í pèmẹ́lẹ̀ pẹ̀lú àwọn èèyàn kan tọ́mà ìsì ń dá akọ wọn kọ́dà ó tún bá lórí yẹn kàmájáwé náà kẹta abbas abdullahi eh, ibn umar radiyallahu ta'ala anhuma wa radahuma tó fẹ́ máa lo kóòsù kan ayọ̀ ọ̀sọ̀ kalẹ̀ ìtọ́nà sọ ni pé laysa laka minal amri shay èèyàn wọ̀nà yọ wà janna kò sí lọ́wọ́ wà nábì sí sọ ní tiẹ̀ nítorí pé ọ̀rẹ́ mi ni ọ́ ọ̀rẹ́ mi wà náà tó ń gbé ṣe pé mo ń náà fún yóò lọ ni ìgbẹ̀yìn sí mo nídìí yìí sì yọnu sí ẹ táwọn bá wá lè jẹ́ pẹ́sìn tá a gbé lọ́rẹ̀ bó ṣe ríre tá a sì fi gbogbo ẹnu sọ ó ròyìn tó bá sọ lọ́lọ́dì sí ẹ̀mọ̀ pé ó ti kọ́ lẹ́tà sórí ibi ọlọ́run tẹ́sí wọn bá jẹ́sì tọ̀jẹ́ wípé kèése kọ̀rọ̀ nìkan ní ẹtí máa sọ kọ̀rọ̀ nìkan kí ẹtí máa jókòó rẹ̀ wọ́n ń sọ lórí afẹ́fẹ́ kò sí ìwé tí sọ tẹ́n tí ó sì sọ òtún lè dúró tì ẹn tó wá sọ pé wọ́n bá wọn yí padà sọ náà dì bóòlù sì fẹ́ dàbẹ̀ ọlọ́run wa ni thumma lam yatubu wọ́n tún wá tán sórí pé wọn ò wá foríjì níwájú mi falahu lẹ́yìn lẹ́yìn fáwọn lè tààkìb falahu adhabu jahannam ìgbà ní ẹ tó tọ́ sí náà. tọ́ba wa túbà ń kọ́ naam lára tí ó lè jẹ́ mùsùlùmí ọmọ amantí ń sẹ́ńtì ẹ̀. جاء في المستدرك من حاكم من حديث ابي هريره ọ̀run sàn sọ wípé tọ́ba tó gbẹ̀lẹ̀ kìámà àwọn èèyàn kan ń bẹ tí wọ́n kábàámọ̀ pé á àṣẹ bí mo tún ṣe ṣe lọ́mọ yìí àṣàbàmọ̀ ni ó tún jẹ́ fún mi àṣọ ẹ̀ kí n ṣẹ́jú báyìí lọ. naam wọn wo tó àlélẹ́yìn o làwọn tí ń gbé àárọ̀ ọjọ́ ilé ayé wọn sí wọ́nrawọ́nra wọ́n wá fọ̀sán túbá fàbádàlà lọ́wọ́ sẹ̀yìn àti hasanat àdéhùn tí ẹ̀ sì ni wípé gbogbo ẹ̀ ń bá rí báwọn gbogbo tó ti ṣe lọ pátá òun ó tún bá yí padà sí dáadáa bó ṣe wá ṣèbàjẹ́ ń tó bẹ́ẹ̀ ni ẹ ṣe wá kó ládàá ìfún tó. eégún tó fi fifty years gbé ọgbà síláàmù ní age of sixty years ọdún náà ló kú ẹ̀sìn fifty years ló eégún tí wọ́n tún wọ́n ti jẹ̀ ṣẹ́sìn. wọ́n mọ̀ ọ́ pé ha àṣìbí ó sì ríre jẹ̀mọ́ ìta afẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé afẹ́ wàlì jẹ̀ náà bá afẹ́ wọ̀ afẹ́ wọ̀ kó jẹ́ àwọ̀ ǹjẹ́ ọ̀nà tá a gbà wọ̀ ǹjẹ́ ò jẹ́ àdá sí ojú ìwà ni ǹjẹ́ fi hàn wá tá a bá wà lè máa sọ báyìí tá a sì ń kíyà rẹ̀ báyìí ah, ǹjẹ́ kẹfẹ́ ìbálòun fẹ́ fojú wa rí káwọn ọ̀tọ́ rí ọ̀nà ọlọ́ni ibi wọn bá ti ní agbápá àgbàpá ibi tí ẹ̀ bá ti ní kágbápá wọn ò ní agbápá ń bẹ̀ ha ní tayọ àlà ṣùgbọ́n o wàláhi wàláhi nígbà tí ànábì ń bẹ láyé gbogbo ọkùnrin tí ń bẹ láyé kúrin ọgbà gbogbo ọkùnrin tí ń bẹ láyé lọ́gbà ànábì ìnáwó nírúgbà nǹkan ní nírúgbà hmm? nǹkan o ń bọ́ sọ́sọ́ ń bẹ láyé gbogbo obìnrin tí ń bẹ láyé pátá nǹkan ló bójú. mbasa bẹ̀lá yé gbogbo ẹni tí bẹ̀rẹ̀ pátáǹgbà náà ọ̀nyẹ́ ṣe sìnà àwọn sọ̀hábà ọlọ́run fọ̀ wọ́n mọ́ tí èsè kéke ṣùgbọ́n sí sọ̀hábà nìkan lọ́ba nàbí lu ayé ńgbà tiẹ̀ lu ayé tiẹ̀ tó bá jẹ́ wípé kan ìní gbogbo wọn bá wà ńgbà náà ni ayé ànábì náà ìbá ti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tàfà kí ló fà tálíjẹ náà ló fi jẹ́ yọkan naam alọ́sọ̀rọ̀ kò ní jẹ́ kájọ ṣiṣẹ́ o a ní sí wíyà iná ní sí gbọ́ o yóò lò gbà fún yọnu rẹ̀ látòkèdè lẹ́wọ̀ la hawla wala quwwata illa billah wa ta'ala